إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد gbogbo àti à ń gbọ́ السلام عليكم ورحمة الله وبركاته nàmílẹ yìí ní ọjọ́ kọkànlá nínú oṣù Ramadan ti fourteen forty six so ètò àdínà yìí fọlọ́ òun náà ni ó tún gun ìyàfẹ́fẹ́ báyìí adọ́lọ́hún fún ẹrú ọlọ́run tó ṣe onígbàwó ètò yìí kọ́lọ́n kó bá wa sẹ́ni ẹ̀sán olóore gba olùtọ́jú sí bí wọ́n mọ̀jẹ̀ kí abínú bó ṣe wáyé ní ẹ̀yìn. náà n tí à ń bá lọ òun náà ni àwọn amradul qulub àwọn àìsàn tí ó máa ń ṣe ọkàn tó máa ń dààmú ọkàn ọmọ ẹ̀dá ènìyàn táwọn ṣàlàyé pé ewu ńláńlá ni kí àwọn àìsàn yìí kó máa wà nínú ọkàn mùsùlùmí gbogbo àwọn nǹkan kan tí à ń kà tí ó ṣe kókó fún wa ká gbìyànjú ká fọ ẹ̀mí wa mọ́ ká wọ́nà tí ó ṣe kò níbẹ̀ tí àlàáfíà ò fi bá ẹ̀mí ọlọ́ni kọ́dọ̀ afúláhà man zakkaha ni ẹni tó bá rí ẹ̀mí tiẹ̀ fọ̀ mọ́ ẹni pé tó rí ẹ̀mí rẹ̀ tọ́jú kó níbi àwọn àìsàn burúkú yìí ènìyàn mọ̀ ṣúrí rẹ o wàkọ̀dé kọ́ ọba mọ́ndé sáà ẹ̀ńtọ́ bá kó dọ̀tí bá tó kó ara ẹ̀ báyìí ní rẹ̀ tó fi ẹ̀mí kalẹ̀ pẹ̀lú gbogbo àwọn ìwà tí à ń sàlàyé pé kò dáa pé àìsàn ni yìí ènìyàn ṣòfò kọ́lọ́nkọ́ mọ̀ jẹ́ pé a ṣòfò. nàmú yìí tí a máa tún bẹ̀rẹ̀ ní èmi òun náà ni nǹkan tí àìsàn kan nínú àwọn àìsàn yìí náà ni àìsàn náà kàn òun náà ni túlù al túlù al òun ni kí èròǹgbà yàn kó gùn kí òun ní èròǹgbà tó gùn nílé ayé so táwọn afábá ń ṣàlàyé tí ń jẹ́ èròǹgbà gúngùn wọ́n ní huwa an yani yumanniya al-insanu nafsahu bil-baqa fi hadhihi al-hayat òun ni kí èèyàn máa fúnra rẹ̀ nínú ọkàn pé màá pẹ́ láyé gan wa la yatafakkar fi rahilihi anha kò ní ronú pé òun kò lè ayé jọ kan ẹnìyẹn ibi ń jẹ́ tóòlù amẹ́lì nìyẹn ẹni pé irun pa rẹ̀ gùn fún òun fún òkun ó live long nílé ayé kí òun pẹ́ nílé ayé yìí so kìnìkan kìnìkan gúnugún kúléwé àwọn àtàkàsà tí ó máa dá nìyẹn so ẹni tí irú àbí nínú fámìlì tiwa àwọn máa ń pẹ́ àwọn ń gùn lẹ́mìí àwọn máa ń darúgbó so òun náà wàá rò pé òun náà darúgbó irú ẹni tó bá ti rí báwọn wọn ni túlù amẹ́lì ń dààmú rẹ̀ gúngún ẹ̀mí gúngún èròǹgbà ń dààmú rẹ̀ àbí huwa dawamul hirs ala dunya oníkóṣeré gbogbo gbà ni wọ́n máa ṣojú kòkòrò àti fẹ́ ráyé àti fẹ́ wáyé ìpè gbogbo gbà máa lè i'rad anil akhirah ẹ̀yìn ẹ̀kọ́ ní yàtọ̀ alkiyama kankan kò ní rántí alkiyama ní tiẹ̀ ayé ní sàmà fi gbogbo ìṣẹ́mi ara rẹ̀ gbogbo ìṣẹ́mi ayé rẹ̀ ní wọ́n fi wá kàkiri sùlọ́ san lóru wàhálà ayé ni tẹ́ bá bá ń bì kan báyìí ọ̀rọ̀ ayé ni sùpẹ́ bá tó bá ń ṣègbìyànjú kan báyìí eré ọ̀rọ̀ ayé ni tó bá travel báyìí ọ̀rọ̀ ayé ni so irú ẹni yẹn òun ń pè ní túlù amẹ̀l ẹnikẹ́ni tọ̀wéèlì amẹ̀l ẹni tí èròǹgbà rẹ̀ gùn èròǹgbà rẹ̀ gùn so táwọn afọ́fà tó ń ṣàlàyé rẹ̀ òun náà ni kéèyàn máa wò pé gbogbo àwọn nǹkan tí ń bẹ nílé ayé tèmi náà gbọ́dọ̀ ní so táwa rírú wa yìí nǹkan tí kò dáa ni ẹni pé ìwà tọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ òun náà ni òun ni kí n gba yọgbọ́n òun náà ni àyìn yẹjẹ alẹ́lẹ́ insan mutaalliqa bidunyahu abdan laha mustagilan biha òun ni kó jẹ́ pé ìrùngbà táwọn sọ pé kò da kókó máa gùn tó dábàá sọ pé ìrùngbà máa yan gùn kì ṣe pé kéèyàn máa ní nǹkan kan ní pílánì fún ayé o ẹ jẹ́ ká gbọ́ yàtọ̀ kì ṣe pé kéèyàn máa ní pílánì fún ayé o pípa pé pẹ̀lú ògùn ọlọ́run èmi náà ṣe kọ́ọ̀sì báyìí máa ṣe kọ́ọ̀sì báyìí máa fi lè máa ṣẹ̀yìn báyìí àbí máa máa tábọ̀ ọjà báyìí máa ti rú bísíǹnẹ̀sì báyìí irú ẹ̀kọ́ báyìí ni mo fẹ́ kọ́ kí n fi lè rí ìṣẹ̀mí ayé gbé kí wọ́n á ní ẹ̀ṣẹ́ ẹ̀rúngbà tí ẹ̀ náà gùn báwọn irú yẹn kọ́ so ìrúngbà táwọn sọ pé ó ta ni kò dáa òun náà ni alẹ́rí yẹ́jẹ́ àlùlẹ̀ ìǹsánà mùtàálẹ̀ kọ́ńbìdìyàwó yóò sọ̀yàn bíi pé tí yẹn bá ti di pé èèyàn wàá dúnní máa yé èèyàn ó so máa yé tó bá wá so máa yé òun ó wà di abdan yóò wà di ẹrú fáyé mustagilan biha yóò máa ṣe fáyé nasiyan lil maut yóò wà gbàgbé ikú ẹyán yóò gbàgbé alkiyama irú ẹni yẹn mo là ń sọ pé èèyàn ìrúngbà rẹ̀ gùn ọ̀ràn jùmáyé irú wọn lọ́wọ́ bá ń sọ nínú Al-Qur'an tó sọ́ra fún irú wàbá ọlọ́wọ́ bá ní wala tajidanna um ahrasan nasi ala hayatin ala hayatin wa min alladhina ashraku yawaddu ahaduhum law yu'ammaru alfa sanatin wa ma huwa bimuzazzihi min al'adhab an yu'ammar wallahu basirun bima ya'malun olúwa ní tí ẹ bá rí àwọn tá à ń sọ yìí ẹ rí wọn ó ní ojú gan so kódà wọn ó sojú ju àwọn tó tún ya kẹfìrí lọ nípa ayé mùsùlùmí náà so yóò wá wù wọ́n káwọn ó lu ẹgbẹ̀rún ọdún láyé wa ni àtẹ́ bá lẹ́gbẹ̀rún ọdún láyé kò dín kankan lọ́wọ́ fún yín pé tẹ́ bá ọba yẹn ni ẹ sì ní so eléyìí náà ni ọlọ́wọ́ bá ń ṣàlàyé fún wa níbi àyà yìí pé ká sọ́ra kó má jẹ́ pé ayé nìkan náà ni a máa wá so tábà ń sọ nípa ìrọ̀ǹgbà tulul amal nínú àwọn ètè tí ṣètọ́nù máa ń dá fọ́mọ èèyàn ni so nínú àwọn àìsàn da'un idalun àwọn afáàní àìsàn tí tó lé ni wa maradun fatakun àìsàn tó ṣe pé ó máa ń pààyàn rẹ ni so yóò pààyàn yẹn ní the sense pé kí ni yufsidul qalba yóò pa ọkàn yàn yóò pa ẹ̀mí yàn yóò ba ẹ̀mí yàn jẹ́ yóò ba ẹ̀míyàn jẹ́ ẹni pé yóò kọ́ ààrẹ ààrẹ kúrò lè pààyàn ẹ̀míyàn lè kú ẹlẹ́mìí ó sì máa bẹ láyé ẹ̀mí sì ti kú spiritually láláì ní mà so bákan náà yóò ẹ̀rọ ju bẹ̀rẹ̀ mọ́rẹ̀ ilà ẹlẹ́mìí khayal yóò wá padà wá máa tìyàn lọ síbi pé yóò máa wá ní àwọn imagination àwọn ìdàndán àwọn èrò orí tí ò dáa náà ni gógùn ọ̀rọ̀ ayé máa ń tìyàn sí so ẹni tó bá ní ẹ̀mí gúngùn ẹni tó bá ní ojú ẹ̀rẹ̀ gúngùn èròǹgbà ayé irú wọn lẹ́mọ̀ rí wọn ni wọn ò ní kọ̀ nǹkan kan láti fi wá ayé yẹn náà kò ní ní wọn lára gbogbo tó bá lè fi wá owó tí wọn fẹ́ láyé ara fún ẹ̀sìn wọn fi ń ṣayé kọ́dà gbòógì ní tó wọn fi ń ṣayé ni owó wọn ò pé áà ah, gbogbo ọ̀nà yìí àwọn gbọ́dọ̀ wá ni owó gbogbo ọ̀nà làwọn gbọ́dọ̀ wá so ṣe rí àìsàn burúkú tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí àìsàn gbogbo ẹ̀mí gbogbo ìrọ̀ǹgbà yìí òun ló ń dààmú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lónìí ló ń dààmú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ so ọ̀dọ́ ọ̀dọ́ fẹ́ ní owó ọmọlékéwú ó fẹ́ ṣẹ̀mí bí olówó ó fẹ́ gbé ayé bí olówó ó fẹ́ wọṣọ bí olówó ó fẹ́ ó fẹ́ ó fẹ́ ó fẹ́ ó fẹ́ jayé bí olówó ó fẹ́ lo mọ́tò bí olówó tó jẹ́ pé o ò sì ní iṣẹ́ bí olówó ṣe ní tòun tó wá kú náà ni pé yóò mọ̀ wá wá gbogbo ọ̀nà láti pé wọ́n ba ìṣẹ̀mí ayé ọmọ ènìyàn jẹ́ tó látara gúngùn ìṣẹ̀mí ayé látara gúngùn èròǹgbà gúngùn èròǹgbà kéròǹgbà rẹ̀ ó gùn so ọ̀nà tí ṣètọ́ ni mo fi ń ba tèèyàn jẹ́ ni so ah, ọlọ́wọ́ bá ń sọ nínú alukur'an wípé. الذين ارتدوا على أدبارهم من بعد ما تبين لهم الهدى الشيطان سول لهم وأملى لهم إن الذين olúwa ní àwọn tó ṣe pé tó padà pẹ̀yìn dà tó kù níbi ẹ̀sìn ọlọ́run ọba lẹ́yìn ìgbà tó ń ti hàn sí wọn tán kò sí nǹkan tí ó ṣe wọ́n ju pé èṣù náà ni yóò ṣe yóò máa ṣe aburú lọ́sọ̀ọ́ fún wọn yóò máa ṣe aburú lọ́sọ̀ọ́ fún wọn so ẹ̀wọ́ ayé àti akàyé inú sọ́lọ́tọ̀ Muhammad ìgbà tí at-tabi'i al-jalil al-hasan al-basri alayhi rahmatullah tó wá ń ṣàlàyé ayé yìí wípé innal ladhina irtaddaw ala adbarihim min ba'di ma tabayyana lahumul huda ash-shaytanu sawwala lahum wa amla lahum wípé ìsúní ń tẹ̀lé wọn káàkiri àwọn tó pé wọ́n ti kọ́kọ́ dúró tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí ẹ̀sìn ọlọ́run bákan dẹ̀kan à kọ́mọ lóhun ti ṣe islam mọ́ à nǹkan mí ni mo ń ṣe nísìn Hasan Basori ní pé ṣètọ́n ló dààmú wọn ṣètọ́n ló dikítẹ́tì aburú fún wọn Hasan Basori wá ní ayé zayyana lahumu ṣètọ́nù al-khataya ó ní pé èṣù yóò ṣe àwọn ìwà ẹ̀ṣẹ̀ lọ́ṣọ̀ọ́ fún wọn yọ́mọ ní kò burú kò burú ìsàlẹ̀ ọ̀rọ̀ ọlẹ́gbin owó kan tó mọ́kan òsíláyé má lónìí gbogbo àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ tí ṣètánù máa gbé sínú ọpọlọ rẹ̀ nìyẹn ike ẹ̀ tá a bá jayé ní ẹ̀yà yín bó bá ṣe lè wò kó rí ta ni ó wà ń bẹ̀ mọ́gbà tá a bá ń jìyà tó bá tí ò bá tiẹ̀ já síyà àbí kẹ́mi ló ti sọ pé kò tiẹ̀ sí ìyà kankan kò sálùkì àmọ̀ kankan ayé yìí náà ni ẹjẹ́ ká jẹ́ tó àṣetán sawwala lahum alhassan bá sọ́rọ̀ nípa ayé zayyana lahum ṣètọ́nù al-khataya ìṣú ó ṣe àwọn ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ yóò ṣe lọ́sọ fún wọn wàmẹ́dàláhùn fìlàmẹ́l wàmẹ́dàláhùn fìlàmẹ́l ìṣó tó wá tó ń jẹ́ kí ìròǹgbà wọn kó gùn ìyẹn ni pé èmi ojú wọn gùn nípa ọ̀rọ̀ ayé gbogbo tí àwọn olówó ní lòun náà fẹ́ ní gbogbo táwọn olówó ń lò ní ọ̀fẹ́ lò òun náà ilẹ̀ kò ó sì ṣiṣẹ́ tí àwọn olówó ń ṣe àfáà tí ń kọ́ ọmọ nílé kéwú ni ọ́ àmọ́ fẹ́ ṣẹ̀mí ní ṣẹ̀mí tó le ṣẹ̀mí tó tóbi náà lọ fẹ́ ṣẹ̀mí so yóò padà wá di pé ẹ lọ lè wá orí kọ̀kọ̀ pẹ̀lú asínrín so ẹ jopọ̀ mátàrí ẹ máa fi omi ẹ máa fomi gbé e mu tó bá yá wọ́n tó graduate tó bá graduate kó mbẹ́ tó di pé eré ọ̀bọ ni kẹ wá so eré ọ̀bọ yẹn tẹ bá wá lò ó tẹ fún tán tẹ tẹ tẹ tẹ tẹ jó tán ẹ máa fi mílíkì mú owó máa wá yóò tún graduate tó bá tún yá wọn ni èrí èrí èrí èrí ẹlẹ́dẹ̀ ẹ̀rí ń bọ̀ wá dẹ̀dẹ̀ díẹ̀ èrí ẹlẹ́dẹ̀ tó tẹ bá ti wá jó èrí ẹlẹ́dẹ̀ táwọn sinapu lẹ́wọ̀n fi mu ọtí tó bá tẹ wá yá kò jírí ẹlẹ́dẹ̀ mọ́ orí èèyàn ọkàn èèyàn ọwọ́ èèyàn so látara kí ni yóò sì mọ fúnra rẹ̀ ní àwọn justification bí ayé yọ ọ̀rọ̀ rùn ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbin so látara kí ni èròǹgbà rẹ̀ tó gùn ojú rẹ̀ gùn òun náà fẹ́ live big tó fẹ́ lóṣẹ̀mí ayé láńlá sórí eléyìí yóò padà wá ti dédé aburú gbọ̀ngbọ̀n tó padà di pé yóò wọnú ná ó ti ẹlòmíì débi pé wọ́n padà sọ pé ò gbọ́dọ̀ kírun mọ́ látara oògùn kóògùn tó bá ti lọ lè ṣe ẹlòmíì ó sì ṣe náà ojú rẹ̀ kan gùn lásán ni gbọ́ǹkan báyìí kò ní rí ìyàwó tó máa jẹ́ náà ni ìṣúlù ti ba tiẹ̀ jẹ́ náà ìṣúlù ti ba tiẹ̀ jẹ́ ṣùgbọ́n náà ni pé àwa tí à ń jẹ́ ọ̀dọ́ ìdákan ẹ jẹ́ kí a padà sọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀rí pàtàkì jùlọ àwa tá à ń jẹ́ ọmọlé kéwú àwọn ọmọlé kéwú ẹ jẹ́ ká sọ́ra jí ká sọ̀ra nílẹ̀ yorùbá wa yìí nílọrin wa yìí gẹ́gẹ́ jí ká sọ̀ra ẹ̀yin náà rí gbogbo tí ń ṣẹlẹ̀ ó pálapàla yìí èyí tá àṣírí túnú fa àṣírí tó túnú àṣírí tó túnú àwọn míì náà ń bẹ̀rẹ̀ kẹ́tẹ́ tọ́lọ́wọ́ òtú àṣírí wọn àbí táṣírí wọn òtú táwọn èèyàn mọ̀ wọn so wọ́n tí ó tiẹ̀ wá sì tú tètè yá túbá padà sọ́dọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ sórí tọ́lọ́n bá lónìí ní láyé rẹ̀ wàláyé òní tọ́lọ́n bá ní pé òní ní òòlè ní kódà kọ́ pa gbogbo ayé kò fi wọ́n sóògùn kókò nípa ọ̀pá ẹnìkan o kó pa gbogbo ayé kò fi wọ́n sóògùn tọ́lọ̀ bá lò níní ò níní bó sì ṣe nǹkan kan bó sògùn tó kàn kọjú sí iṣẹ́ aláàlì rẹ tó ń ṣe tọ́lọ́wọ́ bá fún ọ yóò kúkú fún ọ so bákan náà ẹ̀yin tí ẹ̀ ń jẹ́ ọmọ ilé kéwú ẹlòlè mọ̀ wípé ilé kéwú kì í ṣe ilé owó ilé ẹ̀kọ́ ẹ̀sìn ni ẹ̀sìn náà máa ń fi kéwú ṣe èsìn yẹn máa fi kéwú gbọ́yé ọ̀nà iṣẹ́ mi máa ń wá lọ́tọ̀ tó tó bá ní òòlù wá ní ṣiṣẹ́ mi jálàbí lọ́mọ ṣe tó wá ń sọ pé ẹ ike níjọ́ta nàbí sallallahu alaihi wasallam tó táwọn sọ̀hábà rẹ̀ jáde lọ ń gbọ́ pátipàti kan káfà kan kọ̀ yẹn jò ní ike àfà àdébí sallallahu alaihi wasallam àwọn sọ̀hábà rẹ̀ jáde lọ ejò wa gan ejò wa san ẹnìkan àbá kéèké san ẹnìkan wọn wá ní ká bá wọn tọ́jú ẹni wọn gbàtọ́ tọ́jú ẹni wọn tán wọ́n sì gba wọ́n gbẹ ẹran ó ní bẹnu tíra bẹ́ẹ̀ ní bẹnu tíra lọ́tọ̀ àmọ́ tukutu ló ń tu kò rí bẹ́ẹ̀ so ìtọ́jú ẹni tí nǹkan ṣe ẹ lọ lè ka àdìsí yẹn àwọn ẹni yẹn àwọn mùsùlùmí wọnú ìlú wọn ní ẹ dákun ẹ gbà wá lálejò ká sùn tí wọ́n ní àgbà wọn ní lálejò wọ́n sì lé wọn bí wọ́n ṣe lé wọn jáde lẹ́yìn ìgbà yẹn náà ni wọ́n kẹ́rì pé ìjọ sẹ́ni tó jẹ́ olórí ìlú wọn ní bá ń ṣe wàhálà wọn tọ́jú rẹ̀ wọn rẹ̀ ní tó bá wọn gbàtí ìyànà kan kan àwọn ènìyàn ni pé àbí ah, ẹ̀mọ́ kẹ́kẹ́tẹ́ lè bá wa ṣe sí ni àwọn ènìyàn wá ní ah, àwa mọ̀ àmọ́ tábà ṣe tábà tọ́jú ènìyàn ṣe àwọn ìtọ́jú nìyí kì í ṣe spiritual illness àwọn physical kìíní ni attack kìíní tó ń kálukú rí báyìí pé nǹkan pọ́n bí kò lọ sí hospital kan treat rẹ kan sanwó kọ́kọ́ sanwó owó treatment bọ́ọ̀lù ti wájú ọjà làbí bọ́ọ̀lù ti jọ làbí gbogbo ìkọ́kùnkọ́ tó ń kọ́ ara wọn lára wà fáwọn ohun ara wà fáwọn ohun náà ní sọ lórí mo tí mo ń gbọ́ o ara wà fáà burúkú tí ń kọ́ ohun náà nu o sọ ẹ̀wò wọ́n ní èèyàn lọ lè jiyàn gbé èèyàn èèyàn èèyàn pààyàn lásìkò yẹn ni wọ́n tó ń sọ pé bẹ́ẹ̀ ni jálàbídá jálàbídá ọwá ń fi ntí ọ̀jọ́ra wọn tó fi ń wéra wọn tó kí o tírìtì àìsàn kọ́ wa máa fi wé ẹni tó ní òun ọ̀tajà ọjà wọn ọ̀yá ẹ̀hùn wá ìṣọ́ra so àwọn ènìyàn wá ní àwọn sábà yẹn wá ń sọ fún ènìyàn pé àgbà yìí báyìí àgbà ta mẹ́wàá lọ́wọ́ yín tábà tọ́jú ẹni yìí fún yín wọ́n sì ní ó yá wọ́n sì tọ́jú rẹ̀ ṣùgbọ́n sì tọ́jú rẹ̀ ọlọ́run sì ní kára gba nǹkan gba tọ́jú wọ́n sọ fún ànábì ni a ah, ta ló sọ fún yín pé ntẹ́ kà sí yẹn tó ní kọ́lá lẹ́bi ní ẹbí mi náà mú nínú àwọn kẹtẹ ìgbà yẹn ìlú ìlú àjọjá làbí torí tọ́ lọ́run ẹ́ tó kí tẹni sí nǹkan gan tó wá jọmọ ìta so dẹ́lẹ̀ iná táwọn sábà yìí táwọn jòkó pé ẹmọ wa pè wá jálàbí là ń ṣe wọ́n jòkó sílẹ̀ wọ́n wà nínú àjò wọn lọ wọn ni dẹ́lẹ̀ iná àwọn ẹni yìí àwọn gẹ́gẹ́ bí àwọn lè mọ̀ wọ́n ṣe mùsùlùmí gbogbo ń jọ sí kíkẹ́ tí ò jọra wọn ìkọ́lọ̀ kọ́ mọ́ṣá ṣe àánú rẹ̀ fún wa bóyá àwọn èèyàn ń kọlù bóyá tá a bá lè rí kọlù kan ẹjẹ́ kí n gbé so ẹjẹ́ kí n gbé mo ti rí kọlù tó wọlé lọ́tẹ̀ kan so bí tí a ti lọ òun náà ni pé ẹ̀yin ọmọ akẹ́kọ̀ọ́ àti ẹlẹgbẹ́ mi náà àti àwọn àgbàlagbà ẹjẹ́ kí ayé yìí kó rọra mọ níwọ̀n lọ́dọ̀ wa níbi wíwá rẹ̀ so ẹ bá aláwọ̀ kìíní wàlékún sọ̀rọ̀ àwọn tó lọ bàkẹ́tù. Nàbí káàbọ̀. Wọ́n tún wọ́n yí sákùn lọ́kà. Àwọn náà ẹgbìn ọdún púpọ̀. Yí sákùn lọ́kà. Mo sì rẹ́ kọ́kọ́ níbi ọ̀gọ́ tẹ́ sọ. Yí sákùn lọ́kà rà ṣe ń gan. Ẹ ṣeun, lọ́wọ́ bá ṣe lẹ́kàn rẹ̀. So, ọjọ́ ti lọ díẹ̀, àbí? Sòbí ni làfáà tá a bá ẹ̀yìn ètò àríkọ̀ọ̀lù kan tí a gbà fún kamọ́gbé. Kí ń gbé? Aleykum salaam. Alhamdulilah, ẹ káàbọ̀. Amin. Amin. Tọ́, wọn náà kí wọn náà ni. Tọ́, àbáta wẹ́ pèsè yín ètò zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one